mi ò sẹ́ni tó sápamọ́ ojú mi lélẹ̀ so mi ò mọ̀ bọ́n ṣe ní ká pín palliative eléyìí o fún gbogbo àwọn cd mi òun lélẹ̀ tí mo gbé dání bóyá agolo sóró ni kí n fi pín o bóyá èèkánná ọwọ́ ni kí n fi pín mi ò mọ eléyìí tí mo fẹ́ fi pín. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network YBN àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa làmúwá sójú wòran yín láṣálẹ́ ètò ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2023 Ọláyẹmí Adéwùnmí ni oníròyìn síwájú ẹ gbọ́ àwọn kókó ilé ẹ̀kọ́ ti yunifásitì ti Chicago CSU wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ó kẹ́kọ̀ọ́ gboyè nínú ilé ẹ̀kọ́ àwọn àti wípé ojúlówó ni ìwé ẹ̀rí tó múlẹ̀ fún àjọ INEC ẹni mẹ́ta pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá tó wáyé láàrin ọkọ̀ BRT àti ọ̀kadà kan ní ìpínlẹ̀ Èkó ọkọ̀ olùkọ́ kan ó ṣàdédé tẹ akẹ́kọ̀ọ́ pa ní ìpínlẹ̀ èkó iléeṣẹ́ ṣáínì kan ti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti ṣe àtúnṣe àṣejìrẹ́ àti ẹlẹ́yẹlé àwọn agbébọn wọn kọlu àwọn ọlọ́kadà wọ́n sì ti gba ẹ̀mí ẹnìkan láàrin wọn ìjọba ìpínlẹ̀ èkìtì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fáwọn èèyàn ní ẹgbẹ̀rún márùn-ún eléyìí tí wọ́n ní wọ́n máa ṣe fún oṣù márùn-ún wọ́n sì sọ wípé ètò yìí ó wà fún ẹgbẹ̀rún méje àwọn olùgbé agbègbè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn ìlàjọ wa láṣàlẹ̀ ètò yìí tá a bá ti lọ sókè lọ́run tá a padà dé a máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣeun o ojú tẹ́ fi wò kó lè fọ́ ìròyìn tá a mú wá fún yín pẹ̀lú àwọn fọ́nrán àti àwòrán ló gbọ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí gómìnà adémọ́lá nurudeen jackson adeleke lónìí gangan ló ṣí aṣọ lójú ètò kan àrà ọ̀tọ̀ èyí tó gbé kalẹ̀ tó ń pè ní ìpàdé ìmọ́lẹ̀ tó jẹ́ pé yóò máa ní ṣe pẹ̀lú gómìnà pẹ̀lú àwọn ará ìlú láti lè jọ dọ̀wẹ́kẹ̀ àti láti sọ̀rọ̀ lórí ibi tí gómìnà tó bá iṣẹ́ dé fún àwọn èèyàn tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe gbé kalẹ̀ pẹ̀lú àwọn ìrírí ni pé gómìnà yóò máa bá àwọn ará ìlú sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì tóun náà yóò sì máa jábọ̀ àwọn iṣẹ́ ìyẹn ìpàdé ìmọ́lẹ̀ ni wọ́n sọ pé yóò máa wáyé ní oṣù mẹ́ta mẹ́ta kí ó lè fún gómìnà ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ará ìlú àti àwọn ọ̀tọ̀kùlú ibi tó Elizabeth rẹ̀ tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ìpínlẹ̀ èkìtì ni wọ́n ti dé adé fún lónìí nílùú àbújá bí wọ́n ṣe ń ṣe àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé tọdún 2023 níbẹ̀ ni igbákejì aláṣẹ kazeem shettima ló ti fún ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí olùkọ́ tó gbégbá orókè jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì pjọ 301 ọ̀ṣàrà ìpè ó yá ẹ̀mọ̀ gbèlọ́sẹ́kìtì ibi tí ẹni tó jẹ́ alága CDA kan ní agbègbè mọ̀wé lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Awódé tó fi fi àfihàn ìrẹsì kan tí wọ́n kọ not for sale tó jẹ́ palliative ìpínlẹ̀ Ògùn lára àwọn ìrẹsì tí wọ́n fi ránṣẹ́ láti ìlú Àbújá láti jẹ́ ohun ìrànwọ́ fún àwọn ará ìlú ṣùgbọ́n tó ṣe ní kàyéfì ni pé ìrẹsì tẹ́ ń wò nú àpò yìí ni wọ́n pín fún gbogbo CDA tí ilé tó ju igba two hundred tó wà lábẹ́ ẹ̀ lọ. èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ pín eléyìí fún gbogbo àwọn tí ó wà ní under CDA mi so torí tó bá yánsìn wá ni wọ́n pín palliative èmi ò rí palliative kankan mi ò mọ tá a fẹ́ fi eléyìí ṣe mi ò dẹ̀ mọ bí mo ṣe fẹ́ present ẹ̀ lójú àwọn CDA members ìyẹn àwọn tó wà lọ́ndà CDA mi so ló jẹ́ kí n ṣe léèkí gbogbo ayé lè rí pé Ògùn State ń ṣe bẹ́bẹ́ o wọ́n dẹ̀ ń tọ́jú àwọn èèyàn gan-an ẹ̀rí ẹ̀rí rẹ́sítàn gbé fún wa hmm, so mo fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà rí tó bá yá sí wọn ní billions of naira àwọn fi ṣe kínní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wà lẹ́yìn wípé olóṣèlú ni kó máa bá lọ àwọn àwọn kínní kó máa bá lọ náà lẹ̀ ti rí yìí o so n tó ṣe fún wa lélẹ́yìí o gbogbo èèyàn lè rí ojú mi mi ò ń ṣe ẹni tó sápamọ́ rárá àtọ̀ mi ò ń ṣe ẹni tó sápamọ́ ojú mi lélẹ́yìí so mi ò mọ̀ bọ́n ṣe ní ká pín palliative eléyìí o fún gbogbo àwọn cda mi òun lélẹ̀ tí mo gbé dání bóyá agolo sóró ni kí n fi pín o bóyá èékánná ọwọ́ ni kí n fi pín mi ò mọ eléyìí tí mo fẹ́ fi pín bẹ́ẹ̀ so òun lélẹ̀ gan ẹ ṣé ọlọ́run á nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ Ògùn state yìí ìyà ń jẹ wá ń bíbà kò sọ́nà kò sí nǹkan kan ntẹ̀wá lẹ gbé fún wa rèé. ẹ bá a pín kó délé kódò kan láti kàn ní Yorùbá Broadcasting Network YBN ẹ káàbọ̀ padà síkàn ní yorùbá broadcasting network ybn ìkànnì ọmọlúàbí tó ń gbé àṣà àti ṣe yorùbá lárugẹ wáyé farabalẹ̀ bẹ́tí múkàlẹ̀ tòwó tọmọ tàìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ láti gbọ́ ìròyìn tàṣálẹ̀ òní lẹ́kùnrẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ èkìtì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín ẹgbẹ̀rún márùn-ún fún àwọn ẹgbẹ̀rún méje tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí ìgbáyé gbádùn lásìkò sọ́sídì eléyìí yóò sì wáyé fún oṣù márùn-ún gbáko eléyìí ló wà lára ètò ìjọba àpapọ̀ eléyìí tí wọ́n ṣe fún àwọn olùgbé orílẹ̀-èdè yìí lásìkò tí sọ́fídì alábòójútó fún ìkànsíra-ẹni ọ̀gbẹ́ni taiwo ọlátúnbọ̀sùn ló ṣe àlàyé yìí ní ìpínlẹ̀ èkìtì lánàá ọjọ́rùú ó ní gómìnà bíọ́dún oyèbáńjí àti ìṣèjọba rẹ̀ ti ṣetán láti gbógun ti àìní àti òṣì láàrin àwọn èèyàn ó ní lásìkò yìí ẹgbẹ̀rún mẹ́wàá ni àwọn tí wọ́n máa jẹ àǹfààní yìí àwọn wọ̀nyí sì ni wọ́n ti mú ní àwọn ìgbèríko káàkiri bí wọ́n ti ń mú ẹnì kọ̀ọ̀kan jáde láti wáá gba ẹ̀tọ́ ọ̀hún ó wáá rọ àwọn tí wọ́n bá jẹ àǹfààní yìí wípé kí wọ́n lò ó dáadáa ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ lánàá wọ́n ti sún ẹjọ́ eléyìí tó yẹ kó wáyé lórí ti ọba àfọlábí gádì ọláòyè gẹ́gẹ́ bí ṣọ̀ún ti ògbómọ̀ṣọ́ sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá twenty fifth of october wọ́n ní ẹjọ́ yìí ó ní ẹni tó jẹ́ ọmọọbakùnrin prince kabir ọláòyè pé wípé wọn ò gba ọ̀nà ìtọ́yan gádì gẹ́gẹ́ bí ṣọ̀ún ti ògbómọ̀ṣọ́ ó wáá sọ fún ilé ẹjọ́ wípé kí wọ́n pàṣẹ wípé kó lè gun orí àpèrè gádì òní wọ́n ti gbé adélé lórí gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ tuntun ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí September 8 lẹ́yìn tí ìlú náà ti wà láìsí ọba fún bí ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí ọba Jimoh Oyewumi tó ti wàjà ní ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 2021 ọba Oyewumi ló jẹ fún ọdún méjìdínláàádọ́ta 48 years tó sì wájà lẹ́ni ọdún márùndínní ọgọ́rùn-ún ninety five years adájọ́ ak adédọ̀kun òun ló ti wá sún ìdájọ́ sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà yìí ayọ̀bámi oyèlẹ́yẹ ẹni ọdún ló ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn báyìí pẹ̀lú ẹ̀sùn wípé ó fi àdá ṣá ìyá rẹ̀ lọ́wọ́ ó tún ṣá a lórí oyèlẹ́yẹ òun ló sọ ara rẹ̀ di baraka tó sì ya lu ìyá rẹ̀ esther ẹni ọdún márùndínláàádọ́rin sixty five ní abúlé akínbọ̀ níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi òwòde nípínlẹ̀ ògùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wọ́n ní wọn ò lè sọ èrèdí kan pàtó tó jẹ́ kí ọmọkùnrin yìí kó hùwà burúkú tó hù sí ìyá rẹ̀ yìí ọ̀rọ̀ yìí ló dàbí ẹ̀fún lójijì lójú àwọn aráalé nígbà tí àwọn alábàágbé ṣàdédé gbọ́ ariwo ìyá àgbà náà tí gbogbo wọn sì sáré lọ láti lọ mọ kí ló ṣẹlẹ̀ sí i nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n bá ìyá náà nínú ọgbàrá ẹ̀jẹ̀ tí ọwọ́ rẹ̀ méjèèjì tó sì ti wà nílẹ̀ pẹ̀lú ẹpọ́n lórí ilẹ̀ ńlẹ̀ tó sùn sí ó ṣojú mi kòró tí kò sọ orúkọ ara rẹ̀ ó ní ńṣe ni oyè lẹ́yẹ ṣá màmá náà káàkiri ara o kí àwọn tó débẹ̀ gbé ìyá náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú alūkkóró fúnléèṣẹ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ ogun sp ọmọlọ́lá ọ̀dùtọ́lá ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó sì ṣe àlàyé wípé afurasí ọ̀daràn náà ti wà ní àgọ́ àwọn o tí ìwádìí tó sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀ abdullateef mutiu tó ti lo ọgbà àtúnṣe padà níbi ẹ̀ẹ̀mejì òun ni ọwọ́ àwọn ọlọ́pàá tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì rapid response court ní ìpínlẹ̀ èkó tí wọ́n ti rọ́wọ́ tó báyìí bí ó ti já ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbà lọ́wọ́ dẹ́rẹ́bà kan ní kétu afurasí náà ẹni ogún ọdún ni wọ́n ní ó ti ń dá agbègbè náà láàmú láti bí ọdún 2018 ṣùgbọ́n tó jẹ́ wípé láàárọ̀ àná ńlọ́wọ́ pálábá rẹ̀ ló ségi afurasí yìí ló ti jẹ́wọ́ wípé kí wọ́n ṣe òun jẹ́jẹ́ lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ pò nínú yọ̀yọ̀ ó ní bọ́n ṣe ń wo òun yìí òun ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe é àti wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni owó ti ba òun kó tóó di wípé wọ́n tún wá rọ́wọ́ tóun ní àná ọjọ́rùú ọ̀gá àgbà fún ẹ̀ka tó ń rí sí dídáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì rapid response squad csp ọláyínká ẹgbẹ́yẹmí ó ní àwọn ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún ẹni tó ní tí àwọn sì ti ṣetán láti gbé àfúrásì yìí lọ sí ilé-ẹjọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní owó rẹ̀ tó ẹgbẹ̀rún mẹ́tàléníàádọ́rùn-ún ninety three thousand naira ó ní lẹ́yìn tí àwọn ti parí ìwádìí rẹ́rẹ́rẹ́ làwọn ò rúdé iwájú ilé-ẹjọ́ lórí ikú olórin tàkasúfèé ìlérí olúwa lọ́ba Mohbad Ìmọ́lẹ̀ ọ̀kan lára àwọn afurasí tí iléeṣẹ́ ọlọ́pàá wà ló ti fi ara hàn ní iléeṣẹ́ ọlọ́pàá lásìkò yìí ọwọ́dúnni ibrahim tí gbogbo èèyàn mọ̀ sí prime boy ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti kéde wípé wọ́n ń wá lórí ikú ti mohbad alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó benjamin hundeyin òun ló ti fi ọ̀rọ̀ sí orí x handle rẹ̀ wípé prime boy ó sì wà ní àkàtà àwọn ọlọ́pàá lásìkò yìí ó ní wọ́n sì ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n fẹ́ ṣe fún un iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ti tún wá rọ gbogbo ẹbí ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ àtàwọn alátìlẹyìn Mohbad pé kí wọ́n jọ̀ọ́ bu omi sùúrù mu o nítorí àwọn máa ṣe ìwádìí ní ọ̀rìn kìnìún tí àwọn ó sì fi ṣìkún òfin mú ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú rẹ̀ láì fi igbá kan bọ̀kan nínú ẹni mẹ́ta ni ó ti pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní alákìjà ní ìpínlẹ̀ èkó láàrin ọkọ̀ brt àti ọ̀kadà brt òun ló ń lọ ní ọ̀nà òkòkò maiko ní ọjọ́rú àná nígbà tí ọ̀kadà tó sì ń lọ lápá ọ̀dọ̀ tiẹ̀ ṣùgbọ́n wọ́n ní bí àwọn méjèèjì ti ń bọ̀ tí kálukú sì ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ìjàm̀bá ọ̀hún ṣẹlẹ̀ àwọn tó wà lórí ọ̀kadà yìí ni wọ́n ní wọ́n ń padà bọ̀ láti ibi tí wọ́n ti lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní Navy Town kó tóó di wípé wọ́n lọ kọlu ọkọ̀ BRT àwọn ọ̀dọ́ kan wọ́n fẹ́ dáná sun ọkọ̀ náà ṣùgbọ́n pẹ̀lú ìdásí àwọn ọlọ́pàá ti Festac Police Station níbi tí ọ̀gá àgbà fún àgọ́ ọlọ́pàá ọ̀hún Balógun Gbóyèga tó sì léwájú wọn láti dá wọn lọ́wọ́ kọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìrànwọ́ láti mú awakọ̀ ọ̀hún kúrò níbi tí wọ́n ti fẹ́ gba ẹ̀mí rẹ̀ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ìyẹn benjamin hundeyin ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́fà ó ogún ìṣẹ́jú nírọ̀lẹ́ àná five pm ó ní ọkọ̀ brt tí nọ́mbà rẹ̀ jẹ́ o forty three tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ èkó tí olúbọ̀ olúwaṣẹ́gun wà òun ni ó ṣẹlẹ̀ sí ó ṣàlàyé wípé ẹni tí ó ń wa ọ̀kadà náà ó ní kó wú ọ̀nà o kó tó di pé ó lọ rálu ọkọ̀ BRT yìí àwọn tí wọ́n wà lórí ọ̀kadà náà ni wọ́n pè ní Wahidi Quadri mọ̀mọ̀ ẹni ọdún mẹ́tàléní ogún àti Emegide Azuka ẹni ogún ọdún pẹ̀lú Divine ọmọṣọ̀wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sì ni wọ́n jáláìsí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlóbù àti ifọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti fara ṣoko láti ìkọlù tó ṣẹlẹ̀ láàrin ìlú méjèèjì nígbà táwọn oníròyìn débẹ̀ àkíyèsí tí wọ́n ṣe ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ibẹ̀ ni wọ́n ti ń digbá dagbọ̀n wọn kúrò láti kúrò níbẹ̀ kódà àwọn agùnbánirọ̀ tó wá sí ibẹ̀ láti sin ìrú ìyẹn ní ìlóbù àti ìfọ̀n òun ló jẹ́ wípé wọ́n ti kó wọn kúrò lágbègbè yìí àwọn ológun àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS pẹ̀lú àwọn ọlọ́pàá ni wọ́n ti wá dúró gbágbágbá sí ẹnu àwọn ìlú méjèèjì ọ̀kan lára àwọn olùgbé ìlóbù Tajudeen Ọ̀yáṣọpẹ́ ó ní òun ti gbáradì láti kó àwọn mọ̀lẹ́bí òun kúrò ní agbègbè náà kí ọ̀rọ̀ náà kó má lọ́ọ́ bẹ́yìn yọ alūkkóró fúnléèṣẹ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀sùn yẹ́mísì ọpàlọ́lá nígbà tó ń sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ìlú méjèèjì ó ní àwọn ò ní í gbà fún wọn o nítorí pé ọ̀gbàrá òjò kò lóun ò wo onílé ni kò gbọ́dọ̀ gbà fún un ó ní bẹ́ẹ̀ làwọn ò fi ọ̀rọ̀ ọ̀hún ṣe lánàá òde yìí ni wọ́n ti kọlura wọn tí wọ́n sì sun ilé epo ní agbègbè ọ̀hún ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ti wá pa á láṣẹ wípé kíkónílégbélé kó wà láyìíká àti agbègbè ìjọba ìbílẹ̀ méjèèjì yìí tó jẹ́ ti ìrépọ̀dùn àti òrólù wọn ní kí àlàáfíà kó lè jọba bẹ́ẹ̀ sì ni alūkkóró ọ̀hún ní àwọn ò ní gba ẹnikẹ́ni láàyè láti dá wàhálà sílẹ̀ lágbègbè náà. ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa fún ti àṣálẹ́ tòní níkànnì Yorùbá Broadcasting Network YBN tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín láti darapọ̀ mọ́ wa o ní Telegram àti WhatsApp wa bákan náà ẹ má gbàgbé láti tẹ subscription button àti àgò dúdú eléyìí tó mo máa sọ fún yín pa ti wà lórí afẹ́fẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé àtẹ̀yìn tẹ̀ tí ṣùgbọ́n wá bọ̀ àtẹ̀yìn tẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ wa gbogbo yín pátá la mọ rírì yín o ipò ò kun yín àjọṣe wo sì ní bàjẹ́ títí dìgbà míì táwọn á pàdé níkànnì Yorùbá Broadcasting Network àní dààmú ìdààmú ò ní bọ́lẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan Ọláyẹmí Adéwùmí Òwúrúbútú lórúkọ tèmi ó rán ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀ o.